Ah, God bless you, darling. <laughs> Ìwọ ló máa jẹrí ọ̀tá ẹ̀ pátápátá. <laughs> Oh, thank you, Father. Mm, thank you, Lord. Ẹ̀yin dẹ̀ ń pa mí. <laughs> Tí dáàdì mi bá rí kámẹ́rà tí mo kàn ń fẹ́ yín sí kìíní báyìí. Wọ́n máa ní mo fẹ́ sọ̀rọ̀ tó serious mo tẹ̀ rẹ́rìn God, God is good. Father, in Jesus' name, my daddy, my Lord, Heavenly Father, I say thank you. I worship you for this hour. Nobody like you, daddy. You say eh, we should trust in you. Those who trust in you will never be put to shame. Thank you, Lord, because I trust in you, Daddy. I will not be put to shame. I cover myself, with blood of Jesus. I cover my people, with blood of Jesus. My daughter, with blood of Jesus. And I open this platform. In the name of the Father, the Son, and the Holy Spirit. Mo gbàdúrà ní ìrọ̀lẹ́ yìí lórúkọ Jésù àbí ní ọ̀sán yìí. Ọlọ́run jọ gbẹ́nu mi sọ̀rọ̀. Oyin, adùn, iyọ̀ Ọlọ́run kó dàpọ̀ mọ́ ohùn mi bí mo ṣe fẹ́ ṣàlàyé lónìí jẹ́ kó yé àwọn ènìyàn etí gbọ́ àyàgbàṣe olúwa fi wa olúwa fi àwọn ènìyàn lórúkọ Jésù ọlọ́run bá mi sọ mi sí mi gbé agbára wò mí agbára kò ṣe é yájú sí kò ṣe é rífín kò ṣe é fi wọ́lẹ̀ lórúkọ jésù olúwa gbé sínú mi ọlọ́run gbàkóso ogun tẹ̀ ti ṣẹ́ májò gbérí mọ́ bàbá yìí tó wà nínú ibi tán tì wọ́n mọ́ ọlọ́run bá mi gbà wọ́n jáde aláàánú ni yín ṣàánú fún wọn láti òní lọ agbádá àánú tẹ́ gbé wọ joseph lójijì lẹ́tà yé lẹ́yọ joseph náà kò nínú ọgbà ẹ̀wọ̀n yẹn Paul and Silas náà lójijì lẹ gbé wọn jáde kó nínú túbú bẹ́ẹ̀ ni Shedraki Meshaki àti Abednego náà lójijì náà lẹ paná lẹ sì gbé wọn jáde pẹ̀lú àlàáfíà nínú iná ìléru Ọlọ́run jọ̀ọ́ mo gbàdúrà fún wọn lórúkọ Jésù bá mi gbà wọn jáde olódodo wọn kó má kú sí ipò ìyà ìyá tó gẹ́ ò gbaṣọ ìyà lára wọn nígbà tó bá bọ́ lára wọn má jẹ́ kí n wọ̀ ẹni tó bá ń plan ibi fún mi lórí ètí mo wí àti ètí mo ń sọ yìí ọlọ́run fojú ẹ̀dábẹ́ gbolẹ̀ ọlọ́run fìyà jẹ ẹ̀wọ̀n ẹ̀dábẹ́ lórúkọ jésù kristu násárẹ́tì ọ̀run bá ẹ̀dábẹ́ jà gbogbo ìpinnu òkùnkùn ìpinnu ọ̀tá lórí mi olájú dasán ọlọ́run jà fún mi òrán mọ́ níṣẹ́ fàyà tí máa bá mi lọ máa bá mi ṣe túwájú kẹ́yìn wà lọ́tún àtòsí mi bàbá mi àti ọlọ́run mi múnà mi dùn fọkàn mi balẹ̀ á máa yàn títí á sì máa dúpẹ́ tẹ́sù agbára wa àmín ẹ ká sàn ṣe dáadáa labayín orúkọ mi ò tí ì padà ó yẹ kí n play orin gan but i need to do something mo kàn ní láti sọ̀rọ̀ fún dádì àti Ondo state governor ẹ má dẹ̀ gbàgbé mo sọ wípé mo máa lẹ́tà kan àwọn lẹ́tà tó sọ pé pé wọn ò kọ fún tí senator tó fowó mọ̀ tí ó sọ wípé mm, eh, sọtítòbí rẹ̀ alpha Babatunde Samuel pé wọn ò kọ lẹ́tà sí. Si, Ondo State I mean sí àwọn ọlọ́pàá kó wọ́n gbégbèsè lẹ́tà yẹn a máa gbé wá ẹ̀ ń gbọ́ for you for the whole world because gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ní court kò lè máa rí kẹ́ lè mọ̀ wípé irọ́ ni wọ́n pa pé àwọn ni wọ́n ṣe nǹkan tí wọ́n ṣe yìí but a dúpẹ́ fún Ọlọ́run nítorí pé wọ́n pè wọ́n sì tú àṣírí ara wọn wọ́n sọ pé ọmọ mo fẹ́ kí dádì mi mo fẹ́ kí ẹ mọ̀ owó wọ àkáǹtì bàbá ọlọ́mọ for real wọ́n dẹ̀ ti ń dárúkọ àwọn èèyàn láti fa àwọn ìpọ̀lọpọ̀ ṣẹ́rí mo fi mo share fídíò kábíyèsí bàbá wa onírìṣà sí orí page mi níbi tí àwọn BBC Yorùbá ti gbé tí mànì yìí náà gbà tó dẹ̀ máa pè mí pẹ̀lú ẹnu ẹ̀ fúnra rẹ̀ tó máa fohùn ẹ̀ sọ ó sọ wípé onírìṣà wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí wọ́n lè mú èmi gbọ́ ni o mi ò gbàgbọ́ because mo gbọ́ ni o mi ò gbàgbọ́ torí nǹkan tẹ̀mí ò bá mọ̀ tí ò sì dá mi lójú dáradára èmi ò ní sọ tẹ̀lé torí ẹ̀ náà lè ṣe pé mò ń béèrè tán bá sọ mo ṣe sọ bí lójú tèmi bí ẹni tó yẹ pé wọ́n wò pé òkè wọ́n fẹ́ kí ẹni yìí o bóyá wọ́n fẹ́ kó kọlu kábíyèsí god forbid ọmọ ilé ọba ni mí èmi ò ní kí kábíyèsí tí wọ́n bá ṣe nǹkan tí ò dára ìdájọ́ wọn wà ní ọwọ́ ọlọ́run ṣùgbọ́n máa bẹ̀ wọ́n ni pé kódà kan tiẹ̀ lọ́wọ́ ń bẹ̀ tó bẹ́ẹ̀ pé wọ́n ti ṣe ẹ̀ṣẹ̀ kan fún wọn màá kàn sọ pé well because of God's sake pé they should forgive because our daddy that's the only thing then I can do and I will continue to pray okay but and I will, I will say that tó bá ṣe bẹ́ẹ̀ bóyá nǹkan kan I will say kò dáa ṣùgbọ́n èmi bọ́tọ̀ ọ̀gbẹ́ni yìí ó sọ wípé ìyẹn sínétọ̀ yìí ó sọ̀rọ̀ màá tún play lẹ́ẹ̀kan sí because tí mo ṣe fi eléyìí sọrí bàbá mi Bọ́lá Ahmed Tinubu àti Ondo state governor because nǹkan tí wọ́n ṣe náà ni pé kì í ṣe pé bóyá mò ń preach fún wọn ṣùgbọ́n wọ́n fẹ́ fi tipátipá wọ́n fẹ́ fi gba Ondo state reason tí mo fi tí mo wá fẹ́ fi ṣe ṣáàtì eléyìí ni pé fún ọ̀rọ̀ tí màá yẹn sọ ó ní ọ̀rẹ́ òun ní jẹ́gẹ́dẹ́ but ní gbogbo photo àti gbogbo àti mo lọ wo orí page wọn èmi ò rí jẹ́gẹ́dẹ́ as a friend of of that man but gbà tó ń sọ̀rọ̀ fún mi tó fi tára fi fún mi tí mo fi tètè wá ṣe ti understand ni pé ó ní jẹ́gẹ́dẹ́ pé jẹ́gẹ́dẹ́ ọ̀rẹ́ òun gan òun bá ń bẹ̀ ìyẹn mi pé jẹ́gẹ́dẹ́ ni kémi máa pariwo jẹ́gẹ́dẹ́ ńkọ́ ni kí èmi máa ṣe kí ni kí n máa pariwo that's the meaning mo wá gbé picture kan lénìí mo ti fi sórí page mi náà ó wà lórí facebook mi kí n tó mo máa show àwọn kinní kan náà picture yẹn mo fẹ́ gbé jáde nísìnyí tí wọ́n ti sọ wípé táwọn àti ọ̀rẹ́ wọn ti dúró kì í ṣe ẹyọ kan a lot of it a lot a lot a lot but mo kàn fẹ́ fi kan wọ̀n to confirm tí n bá ti wá fi wọ̀nyí sí ẹ mà wọn understand nǹkan tí mò ń sọ. I'm coming I want to bring it out ẹ má bínú. nígbà tí wọ́n sọ̀rọ̀ wọ́n láwọn ò mọ wọ́n sọ bíi pé àwọn ò mọ okùn ọmọ pé ọ̀rẹ́ àwọn pé ó wà níbẹ̀ ní ọjọ́ náà ìjà ìwọ́ kan rò bóyá èmi kàn ṣe ṣáàt wọn ò mọ̀ wípé bí mo ṣe ń gbàdúrà ọlọ́run dẹ̀ ló tún ṣe kíni ló tì wọ́n wá láti wá ṣe kíni láti jẹ́ kán lè wá sọ̀rọ̀ àwọn rèé ṣe ti rí tó fowó mọ̀ àti okùn ọmọ but ṣe ti rí tó fowó mọ̀ àti okùn ọmọ tó fowó mọ̀ tó pè mí rèé she's ma play mo ma mo mo yìí ṣe lọ́wọ́ you know i'm going to do the voice voice wọn àti orúkọ wọn àti fọ́tò wọn yìí i'm going to put it am um, ẹ eh, màá fi fọ́tò wọn sí màá dẹ̀ fi gbogbo voice wọn màá fi sí àá dẹ̀ post ẹ̀ bá wọn post ẹ̀ káàkiri lórí instagram lórí facebook àti ní orí youtube it's going to be there for we. ṣó ti yé yín mẹ́yẹn because àwọn point ọ̀rọ̀ tí wọ́n sọ ó yà mí lẹ́nu number one wọ́n pe jẹ́gẹ́dẹ́ ní ọ̀rẹ́ àwọn ẹ gbọ́ lẹ́nu wọn ègé àwọn tí ò bá ti gbọ́ rí kábíyèsí àmì uh, Ondo state governor dádì mi Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ bàbá wa aṣíwájú Bọ́lá Ahmed Tinubu my daddy àtọ́dẹ̀ jẹ́ olórí aṣáájú àwọn APC bákan náà bẹ́ẹ̀ ni leader ni of APC yes that's why mo ṣe nà sí wọn because ó ti di pé táwọn èèyàn bá fẹ́ gba nǹkan pẹ̀lú ipá ó ti di pé kó máa bring àwọn èèyàn down ó di pé kó máa ṣe nǹkan tó wù wọ́n àwọn ò sọ̀rọ̀ nítorí pé a fẹ́ sọ̀rọ̀ tó pa fẹ́ speak against somebody no you can see that I've challenged Ondo State sẹ́lẹ̀ngbà tí mo gbọ́ pé Ondo State governor o wọ́n ló wà bẹ́ẹ̀ wọ́n ran attorney general wá wọ́n dẹ̀ jẹ́ kí wọ́n halẹ̀ mọ́ àwọn máa yẹn and Emi Kedere could have show it to me that he doesn't know anything about it and we be praying that God should expose people behind this thing and many things tí àwọn ìyọlọmọ náà bó ṣe ṣe tó ti ṣe ṣó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn mo rí so this is just for my daddy i'm not going to prolong the matter for so long and nísìnyí mo dẹ̀ wá rí nǹkan i saw something now mo rí pé wọ́n tiẹ̀ ti gbé orúkọ mi sínú star lórí star kìíní kan ní orí facebook page yẹn that is okay star ng star nigeria mm. wọ́n ti gbé orúkọ mi sí star nigeria star news bí nǹkan kan star, star news nigeria Star News Nigeria wọ́n ti gbé wọ́n ti gbé orúkọ mi síbẹ̀ òun rèé màá share yẹn náà sí ọ̀dọ̀ mi báyìí I share it ó long mi ò nílè write mi ò nílè read ẹ̀ but um, he's talking about me. bẹ́ẹ̀ pé lójú tiwọn bíi pé bóyá ṣe ni wọ́n blackmail wọn this so, uh, um, tó fowó wẹ̀ sínétọ́ is telling people now ó ti lọ sọ fún news yẹn to tell me pé mami to ó try láti create impression as if we, we, we try to blackmail him no he went to that church he said "Uh, wọ́n dẹ̀ sọ pé eh, eh madam ṣé criminal offence ní kéèyàn lọ sí church it's not a criminal offence number one you been in that church you attended the church you respected the anointing of the man that's why you went there and he prayed for you but later we discover now according to you now ìwọ fúnra rẹ ló wá mú àwọn nǹkan tí ò tètè yé wa gan ló ṣe ẹ̀yẹ kó yé wa dáadáa Now, three politicians attended the place, and uh, the, the three of you are uh, eh, PDP. The other one is not your your your friend. This uh, Okuomo is your friend. Now, because you know that if that man pray for somebody, God always answer the prayer of that man. Now you are trying to play some game by bringing him down. By bringing him down, you set it, you plan it. Yes, that is why mo fi sọ pé kí àwọn èèyàn ta ló san owó sí àkáǹtì bàbá ọlọ́mọ ta ló san owó sí àkáǹtì ìyá ọlọ́mọ. ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé ní ìlú nàìjíríà if a senator like this can pay money to that account ta ló fẹ́ bí ṣọlọ́pàá máa sọ pé òun fẹ́ béèrè asm eh, ẹni tó wá náà láti àbújá àwọn ọlọ́pàá tí wọ́n náà kó wá àti àbújá ló ti wá and you this senator senator for me o lọ́dọ̀ tèmi let me just give you alias senator gbọmọgbọmọ senator fẹjẹwẹ yes that's i give you free don't pay for the title okay má sanwó title senator gbọmọgbọmọ senator fẹjẹwẹ senator put people down senator tó ń jó ilé Ọlọ́run so you are evil okay you know why because now o ti gbé e sínú star news star news naija o ti gbé e sí ipe mi try láti blackmail ẹ you explained that you attended the church 2011 before your election 2000 ṣé 2000 I mean sorry 2019 the, before your election that is the first time to attend the church here was the last time I mean the last one was I think April or July to lọ church so because èmi not try láti ṣe àwọn fundings mi dada, you attended the church yes but before that time church yẹn ti wà more than five years oh, dẹ̀ wá síbẹ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn ò dẹ̀ sọnù ní kò dẹ̀ ṣẹlẹ̀ nínú church yẹn rí and you yourself you explain that he offended you and I see that maybe in three things I mean four things tí mo rí ní dáàdì mi and I want people to work on it also Fourteen, the first one the pastor ìgbà tó lòun fẹ́ rí governor àmì tó lòun fẹ́ rí I mean senator tó lòun fẹ́ contest yẹn the man kò fún ní attention on time he was angry that is why you see ní gbogbo ibi tí wọ́n ti cut àwọn ẹlọ ọlọ́mọ àtàwọn tó ń bẹ̀ pé kó máa ṣe blogging lórí ẹ̀ tẹ́lẹ̀ wọ́n ń cut gbogbo mistake àwọn nǹkan tó kàn bí mistake but to me it's not a mistake of that man pé ẹ ń boss ẹ kò ṣe bíi ti ọlọ́run ẹ kò ṣe kíní kan kò wà submissive all those things ìyẹn wà because number one ìgbà tí wọ́n tún wá sọ pé wọ́n fẹ́ rí ó ní kọ́ńkà lọ́kàn lọ fún rally tó bá ti fẹ́ gba tó bá fẹ́ wọlé pé kó jẹ́ kó lọ jọjọ lọ ṣe rally the man fẹ́ somehow pé òun odidi sínétọ̀ òun máa dì pẹ̀lú ẹ̀ á ti máa rò ó sínú ẹ̀ pé ẹja jẹun débẹ̀ òun á fojú ẹ̀wọ̀n màbo that is it ó dẹ̀ débẹ̀ ó fojú ẹ̀wọ̀n màbo he plan it kó tó débẹ̀ two thousand and eighteen two thousand and eh, seventeen and two thousand and nineteen yẹn january february march aburú yẹn kò ṣẹlẹ̀ ní church yẹn is when they come ni ẹ̀dẹ̀ wá wo táìmù tí wọ́n lóun náà wá yẹn táìmù tó ń kúrò ń bẹ̀ ẹ gbọ́dọ̀ mi around that time nìyá ọlọ́mọ wọlé are you getting me táìmù tó ń sọ pé tí ó ti wá ṣe election tó ṣe àjọ̀dún tó yẹn lẹ́yìn ìgbà yẹn nìyá ọlọ́mọ wọlé yẹn pé wọ́n wá pẹ̀lú game ni they came they pay them is a is a planting wọn àwọn wá bẹ̀rẹ̀ sí lọ́bẹ̀ wọ́n rán wọn sí láti lọ ṣiṣẹ́ láti lọ bà ṣọ́ọ̀ṣì yẹn jẹ́ now ó débẹ̀ nìyẹn nígbà tí wọ́n máa ń ṣe anniversary ní àmì nígbà àjọ̀dún yẹn jẹ́ anniversary wọ́n wá rí opponent wọn they are the same party i mean they are all pdp but different version of the pdp tó ń ṣe jẹ́gẹ́dẹ́ wọ́n bá jẹ́gẹ́dẹ́ pàdé ní chọ́ọ̀chì jẹ́gẹ́dẹ́ is from àkúrẹ́ and uh, the other one from <laughs> waterside ilẹ̀ olújìmọ́ òkìtìpọ̀ àǹkó and i was even told now mi ìròyìn dé báyìí tí ìgbọ́ mi pé even the man himself tó jẹ́ adájọ́ ìsọ́sọ́ ọmọ àwọn òkìtìpọ́pọ́ àǹkó ni adájọ́ yẹn kí lorúkọ adájọ́ yẹn òbó mo ti kọ́ sílẹ̀ nǹkan náà I think mo kọ́ sílẹ̀ I think it's um, I mean sorry orúkọ ẹ̀gán tiẹ̀ wà lórí ibẹ̀ yẹn mo rò pé nùbẹ̀ yẹn mo kọ́ sí mo rí orúkọ ẹ̀ ni mo fi táìpù pé kán bá wa bẹ̀ wọ́n sà bàbá mi Bọ́lá Ahmed Tinubu adájọ́ tó wà nídìí ọ̀rọ̀ tó lòun ò ní fún wọn ní bail òun nìyẹn Olúṣẹ́gun odù ọdún ṣọlá àbí odù ṣọlá bí kankan òní wọ́n pè é òun ló wà lórí kinní yẹn tó jẹ́ adájọ́ adájọ́ yẹn náà tún wá jẹ́ ọmọ òkìtì pupa bí kankan bí ọmọ ìlàjẹ ẹsẹ̀ odò ṣá bí àwọn ẹlẹ́sẹ̀ odò wọn yẹn òun náà ni kí ló dé tí ẹ̀yin ọmọ ẹsẹ̀ odò fẹ́ ba Ondo state jẹ́ a máa ń gbọ́ pé wọ́n ní majority of you you are Isoko you are from Delta Niger Delta àbí nkankan bẹ́ẹ̀ yẹn mi ò fẹ́ sọ yẹn lẹ́nìí why tí ẹ fẹ́ ba Ondo state jẹ́ because you want to have Ondo state you want to have that state by fire by force you want to have it by fire by force simply because other people are the i mean the other jegede from Makure, any ó lè má rò go to that level he is only doing the work of God like mo ṣe ń some people believe eh? Oh man, ń lobby, lọ́bì lobby, lọ́bì lobby. when you are a child of God a Christian you are you are about to be neutral you have to be neutral either ẹni yẹn ṣẹbẹ fẹ́ contest ni ìṣe kò ìgbà tí ń ṣe pé bóyá òun ló gbé jáde tó fẹ́ sponsor but because of your threat because of your threat because you believe that if you pray for this person and again you can pray for this person and again this person is from Akure as well o wá wò pé okay wọ́n lè fi trap see all those things you fit threat you put odidi ilé Ọlọ́run you kill ìwọ ni gbogbo ẹ̀jẹ̀ àwọn tó pa torí ẹ̀ you cannot o ò lè pẹ́ lórí ibi tó wà yẹn you cannot because ọlọ́run ń bínú sí ẹ. dádì mi ẹ má bínú pé mo ń pariwo ẹ̀jẹ̀ ènìyàn kí ènìyàn máa ṣe nǹkan burúkú tó bá ṣe fún àwọn ordinary people ó máa bá ọlọ́run jà wá wá sọ pé o fẹ́ gbádùn ọdún ìgbà tó ti bẹ̀rẹ̀ sí wọ́n ló ní accident ní ẹ máa gbọ́ o wọ́n ló lásìdẹ̀ǹtì bóyá april àbí june wọ́n ló ní accident bóyá june or july during that time yẹn náà ni ọkọ ẹ̀ ọmọ bàbá ọlọ́mọ ìgbà tóun ṣe thanksgiving tán tó ṣẹlẹ́ṣẹ̀ tán tó wọlé ní àwọn during that ni àwọn bàbá ọlọ́mọ wọlé àwọn bàbá ọlọ́mọ lóbi fẹ́ mọ̀ níwọ̀n fẹ́ wọlé kán ṣe gìrìgìrì kán má bàa fura sí wọn ẹ wá kọlu iṣẹ́ olúwa ẹ wá kọlu ọlọ́run ẹ wá rò pé fẹ́ dúró you can't stand you cannot o ò lè o ò lè gbá ọlọ́run kó dúró ọwọ́ tó bá fi gbá ọlọ́run máa rọ tó bá kọlu ọlọ́run wàá wó sọnù. and then ó wá ń sọ̀rọ̀ ẹ kábíyèsí mọ̀ ń pa nǹkan kan wọ́n ṣe nǹkan kan níta kò ń sọ lẹ́nìí èmi ò fẹ́ ro ẹjọ́ púpọ̀ torí pé wọ́n sọ wípé kò ṣe kí ni ẹ gbá ẹ kò lọ sí kò kọ kò kò gbégbèsè irọ́ I'll prove it to you is a very lie is a big lie. Gbogbo nǹkan gbèsè tó yẹ kó gbé ló gbé because àwọn ló plan ẹ̀. Wọn ò tí ì bá wa sọ́ọ̀sì ta ló jẹ́ kí ta ló gbé owó sí àkáǹtì bàbá ọlọ́mọ. Ta ló gbé owó sí àkáǹtì ìyá ọlọ́mọ. Èkejì náà kẹ̀dẹ̀rẹ́ tó jáde tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sọ títí obìnrin rẹ̀ ń gbà yẹn tó wá gbé ọmọ yìí tó ń pè ní gẹ́yì tó wà lórí Facebook tó pè ní mọ̀rin ẹ rí pé òun náà ti ń ṣe wíìgì ń òun náà ti ń ṣe makeup òun náà ti ń ṣe bí wèrè ẹ mọ̀ pé ńgbà yẹn òun ló gbé ìyá ọlọ́mọ yẹn ló ń sọ̀pọ̀ ló ṣe he also she is also from Ìlàjẹ also water side. you can see o oh, they also from Waterside tọ́sí tóbi rẹ̀ ẹni tí mo pè tí mo lọ́rẹ̀ẹ́ mi tí mo ní eh, eh, princess yẹn she is also from Ìlàjẹ sọ títóbi rẹ̀ ó tún wà nínú church yẹn náà ń bẹ̀rẹ̀ all of them this ìlàjẹ group ìlàjẹ group ìlàjẹ kinní kan ilẹ̀ àjẹ́ why you so mean why you so wicked àjẹ́ people ilẹ̀ àjẹ́ people why you so mean. why are you so mean? wọ́n ti gbé sínú i will share this now on my page kí mi ò ní mi ní screenshot ẹ̀ i will share it so you can go to the news also uh, that's one page they call them star news naija star news naija onogbe ó ní kó má ó ní kó regard gbogbo nǹkan tèmi bá sọ as ẹ pé mo kàn try láti blackmail it's a lie which blackmail i'm going to play the voice again tẹ́jẹ́ mi pè yín ni àwa kàn sọ pé ẹ wo mánì yìí tó wá sí ṣọ́ọ̀ṣì o àwọn èèyàn wọ́n dẹ̀ ṣe tó wọn ọ̀dẹ̀ yọjú sí if you are not the one that plan it and you said it with your mouth pé ọmọ yẹn ò sí mọ́ now? ní tó o bá fi ṣe ni kó o sọ kó o gbọ́ ọmọ ọlọ́mọ although you are all together you are all together they should chase. gbogbo adájọ́ is from ilẹ̀ ìlàjẹ́ èmi kì í ṣe ìlàjẹ́ pàṣẹ that's ẹsẹ̀ odò yẹn èyí tó lòun gbogbo wọn tó náà fẹ́ẹ́ du Ondo state by four they are from ilẹ̀ ilẹ̀ ilẹ̀ odò ńbẹ̀ yẹn I mean etí odò yẹn náà ni àwọn marine power àwọn marine spirit. Maureen tó sọ̀rọ̀ lórí Facebook is also from Ìlàjẹ marine power marine spirit. Princess tó wà ní church is also from Ìlàjẹ marine power marine spirit àwọn Ìlàjẹ let's listen to i'm going to share it on my page he said they should regard what i'm saying Is that a lie i'm going to do it i'll make it popular for you i'll make you popular senator fẹjẹwẹ how can you kọlu gbogbo iṣẹ́ Ọlọ́run iṣẹ́ bàbá mi kó wá sọ pé o fẹ́ o lè o lè you can't stand èrú ló bá fi gba ìbùkún náà ẹni mí pé you are not qualified you want to have it by force Ọlọ́run ló mọ iye èèyàn tó máa ti pa kó tó di pé o dórí post bó ṣe wà yẹn ó máa pààyàn apààyàn ló máa jẹ́ for you to plan such evil thing you are the one kò sí ẹjọ́ kankan òtòrí ẹ̀ làwọn DSS ṣe sọ pé àwọn máa àwọn we are working on it kí ni DSS ń work on dádì mi ẹjọ́ bá wa pè àwọn DSS àwọn PDP yìí mi ò mi ò jà fún APC o but these people ẹni tó ń bá jà náà gan pàápàá is also PDP but because of this because I accused APC wrongly because they said um, àwọn tó wà nínú politics wà nínú iṣẹ́ yẹn nígbà tí mo dẹ̀ ti ń gbọ́rọ̀ tí princess ń sọ nígbà yẹn mo ti rò pé ọmọ APC ni princess but princess systematically ó ń wọṣọ APC ó ń ṣe PDP you should be you should be careful it's a three face ìyẹn lady yẹn three face olórí mẹ́ta princess and she's on court because nígbà yẹn tó lóun fẹ́ jẹ chairman o ṣé chairman àbí council kankan ṣá ní Èkìtìpupa òun àti opponent ẹ̀ báyìí bóyá wọ́n ló kú ni àbí wọ́n ní wọ́n jí gbé lọ òun náà ló fẹnu ara ẹ̀ sọ fún mi ó lẹ́ni tó wọlé òun ò wọlé òun dànù ńgbà tẹ́ni yẹn tó dànù báyìí ó ní ẹni yẹn kú àbí ó ní wọ́n jí gbé àbí nǹkankan ẹ lọ bẹ̀rẹ̀ sí tí mo sọ tó bá jẹ́ irọ́ ó ní kò dúró ṣe go and ask princess the witch princess the emere princess ọgbanje princess the destroyer princess tó ń pọkọ jẹ princess olórí burúkú princess tó máa ń ba yéèyàn jẹ princess tó jẹ pé kò more aláìmoore ẹ̀dá ungrateful elements olórí pọkọpọkọ princess the lazy bitch tí ò fẹ́ ṣiṣẹ́ ọ̀lẹ́dàrún you said it with your mother. that this tó bẹ̀rẹ̀ ṣe burú ṣe dáadáa fún ẹ why do now because o ti wò pé owó owó wà níbi tó ń lọ yẹn àwọn nǹkan tó bá ṣe yẹn wọ́n bá ti ṣe tán o ti ń sọ torí ẹ̀ ló ti sọ ẹ wọ́n wọ́n ti gbé post kan fóun òun náà lè máa bá ń polówó ẹ̀ torí ẹ máa fẹ́ ba ayé èèyàn jẹ́ láti wà ń post ẹ̀ you can use it. ìlàjẹ ẹ̀yin èèyàn ẹ wà very careful dáàdì mi ẹ jọ sà ẹ bá wa ṣe kí ni ẹ bá wa sọ fún adájọ́ adájọ́ ìlàjẹ àwọn àwọn water winch ni wọ́n ni wọ́n ti wá state wọn lè máa ń pè bẹ́ẹ̀ mi sọ pé adájọ́ water wish, but state wọn ni máa ń pè ní ilẹ̀ àjẹ́ that is water winch àti land of witches and wizards. ta ló kówó sàkáǹtì ìyá ọlọ́mọ ta ló kówó sàkánù bàbá ọlọ́mọ kí ni bàbá ìyá ọlọ́mọ wá di popular jingo ńgbà tí ọmọ ẹ sọnù tán kí ló di star tó bẹ̀rẹ̀ sójú ẹ̀ bẹ̀rẹ̀ sí ń dán ìyàwó ẹ tí ọmọ ẹ bá sọnù kí lójú ẹ̀ máa dán fún ẹ jẹ́ ká gbọ́rọ̀ tí ẹ jẹ́ ń ṣe ilé iná kí n tó gbàgbé lórí star star news Nigeria let me share it nǹkan tó kọ oníkan disride nǹkan tẹ́mi bá so. bí nǹkan onírọ́ He's a lie you a liar you a killer you a murderer I think I shared now. But now I want to play his voice again. This just for my daddy and Ondo State Governor. Kàn release ẹni ẹlẹ́ni kàn you feel a innocent person. Ó ti lọ́kọ̀ ó ní kàn disregard nǹkan tí Auto Bola yẹn bá sọ sọ́tòbí rẹ̀. I was there when, we during the election. When you go to the church during the election before you get to the power, why can't you help him when you were there? If you are not the one that did it ìwọ gbọ́jú sẹ́gbẹ́ ni ó ní princess ṣe sọ pé tó bá ti ṣẹlẹ́ṣàn tán ni wọ́n máa tó release bàbá kò ní dáa fún gbogbo yín òfò ni ọlọ́run máa fi yín ṣe ṣé àlàáfíà lè wà ní. this one kọ́ mi ẹ káàárọ̀ o bíi pé òun ò ti pè mí tẹ́lẹ̀ ó ṣe pè mí kò pẹ́ o. ok ok ok ok. àwọn sẹ́ńtọ̀ wà lórí fóònù bẹ́ẹ̀ yẹn. àwọn sẹ́ńtọ̀. all right. Hmm. ẹ jọ bí nǹkan tí bá ń sọ this man is just one of you know one of the worshippers in the church. okay ma. and because of his reputation nobody wants you know all this message o. what reputation òṣìwò ni gbogbo represent kọ́ máa gbọ́mọ. ẹjọ bá kò bá bring it down ẹjọ nítorí Ọlọ́run àwọn kan wà lórí fóònù ìbá ẹ. olóògbọmọ náà ẹ lọ wo ẹ má bọ anything ẹ lọ wo ta ló tan sọ wọn sàkántì wujamont and i see a lot of pastors also àwọn ọlọ́ pastor ìlàjẹ tí wọ́n tó wà involved lọ́jọ́ tí mo ti show pastor kan bíbá ń sìn gbogbo wọn ti sá sẹ́yìn gbogbo wọn pásọ̀ ìlàjẹ ìlàjẹ ìlàjẹ ìlàjẹ pásọ̀ ìlàjẹ ìlàjẹ ìlàjẹ ìlàjẹ ẹ̀yin ọmọ Ondo sọ́rí o káwọn ọmọ Isoko àwọn ọmọ ẹ mọ̀ pé ìlàjẹ yẹn ọmọ àlépọ̀ nu wọn àwọn àwọn Niger Delta wà nu wọn àwọn Port Harcourt wà nu wọn àwọn ìjọ bí ọ̀nà bẹ́ńdẹ̀ bẹ́ẹ̀ yẹn bí àwọn gbépo sí kankan bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ ni wọ́n wà ń bẹ́ẹ̀ àwọn wèrè àyíṣu ọ̀dẹ̀ àdébọ̀mọ̀ àwọn tó jẹ́ pé wọn ò níran àwọn wọn jẹja wá ni wọ́n jẹjà wá ní kán kidnap kó hàn lọ́gàá kán gbọ́ ọmọ tó wá ti gbé kọjá sórí omi báyìí èèyàn sọnù gan nílẹ̀ ilẹ̀ làjẹ yẹn wọ́n ń fìyà wọn bàbá wọn ṣe kinní kan mo ní káwọn èèyàn kankan fún mi ní for some information about kí bàbá bàbá olórí kan tí wọ́n jí gbé nílẹ̀ làjẹ mo fẹ́ mo fẹ́ connect àwọn nǹkan kan mọ́ra wọn ni mọ́ nípa bàbá ẹ olórin tí mo ní mo máa ń wọ́n kiri yẹn wọ́n lọ gbé yẹn wọ́n fẹ́ fi yẹn cool mi down ẹ wọ́n ní ẹ kábíyèsí mọ̀ ń pa ẹ̀ sódà mi nílé sọ̀rọ̀ yẹn mọ́ so kábíyèsí mọ̀ pa ìyẹn tí kábíyèsí mọ̀ pa ẹ̀ wẹ́ anyway òun ni wọ́n ti gbé sórí ibẹ̀ yẹn mọ́ náà ni mo ti ṣe wá ibi tí BBC Yorùbá ti sọ so kì í ṣe òun ló gbọ́mọ ó ṣe máa gbọ́mọ ó ṣe máa sẹ́tù tó ló máa sọ pé òun ti sẹ́tù o kán wá gbé ọmọ sí òun lọ́rùn òun ti sẹ́tù o òun ti ní mọ́tò òun ti nílé mo máa play tí mo àyè bá gbà mí máa play ibi tí àwọn ọmọ olórí burúkú kan tó máa ti sọ fún mi ẹ màmá ẹ má dá sí tí ẹ bá ti nìkan dá jẹ ó máa dá nìkan kú ni kìnnìkan kìnnìkan kí ló dá jẹ kí ló dájẹ́ ẹ̀yin olórí burúkú ẹ̀yin olòṣì olẹ́ ọmọ ìlàjẹ obìnrin wọn máa ń dóko ṣeré ni ọ̀lẹ ni wọ́n ọ̀lẹ. sínétọ̀ ló ń sọ̀rọ̀ náà. adúpẹ́ sà ẹjọ́ sà ẹjọ́ ṣẹlẹ̀ sórúkọ yín fún mi ẹ má bínú sà kí n lè mọ̀ pẹ́yìn lẹ́ sọ̀rọ̀. I'm senator tó fowó mọ̀. ok tó fowó mọ̀. ẹ jọ̀ọ́ o I'm senator tó fowó mọ̀ ẹ jọ̀ọ́ ṣé wọ́n mo purọ́ mọ́ sí kí ni mo fi blackmail ẹ̀ ẹ gbọ́ o kí ni mo fi blackmail ẹ̀ because of my pàṣẹ wa ń ta kí ni mo fi blackmail o lè gbọ́mọgbọ́mọ ó tún máa sọ fúnra rẹ̀ pọ́ mo ò mọ́ gbọ́mọ nígbà tí nígbà tí fẹ́ contest yes sir. I, I got seven churches to pray. seven churches okay. church yes Mulokiri. okay mo lọ because Ọlọ́run ni mo yes that's the best way. Mm-hmm. mo dẹ̀ lọ bá mo dẹ̀ kójọ pé fẹ́ contest kókó gbàdúrà fún mi ló dẹ̀ gbàdúrà hmm. mo dẹ̀ lọ CAC mo lọ sí jérúdà sèrè Mm. Eh, ẹ ẹ give me eh, one eh, juice. Kọ́ mo give me one juice with the glass cup. Mother case ni ọmọ sọnù ìgbà ṣàwò ti oríṣiríṣi. The other one ni wọ́n ewé ìtumọ̀ múlẹ̀. Lọ bá president Nàìjíríà pé ọ̀gbẹ́ báyìí báyìí kò lè work because mother case ni. Then the family gan mo l'accident. Hmm. Bẹ́ẹ̀ ni accident. Ìgbà mi l'accident gan mo gan ìgbà tó sọ ó lòun fúnra òun gan òun l'accident accident tó ti níyẹn june ló ń l'accident àbí july ló l'accident àbí kankan kò tí ì wá sí ohun ọ̀rọ̀ yẹn ò tí ì ṣẹlẹ̀ nígbà yẹn o ẹ máa gbọ́ ó ń tàyè láti rẹ́jísà gbogbo àwọn nǹkan tó ṣe fóun bọ̀dùgbà tó fẹ́ gbàdúrà kò rántí fóun l'accident aláìmoore dẹ̀nkúdẹ̀nkú àyà. nǹkan bí ó ṣe pé àwọn àmì ìlà ṣe bá ṣàwọn so it's a very controversial case ẹ máa gbọ́ o kí ló kan kò lè wá kí òun lọ hospital. you talk okay i did not bring tribe okay ìtàn ṣe ni mo sọ. So. if you are from the place ṣé mi ò bú kàrẹ́ rí lójú ẹ mi ò bú kàrẹ́ rí mi ò bú jẹ̀bù mi ò bú ẹ̀bọ eh, ni mi ò tí ó bá ti ṣe àná ń gbà táwọn ará àbàdàn mi ò sọ àbí èwo ni don't bring try. ìdòkun rẹ̀ máa sọ̀rọ̀ pé jẹ́ ká ṣe báyìí jẹ́ ká ṣe báyìí chọ́ọ̀tì yẹn jẹ́gẹ́dẹ́ lọ́ọ̀bẹ̀ mo sọ fún wọn pé mo um, assignment yìí bọ̀ ó ní chọ́ọ̀chì yẹn jẹ́gẹ́dẹ́ lọ bẹ̀ ṣé mo bèrè jẹ́gẹ́dẹ́. It open to everyone and it doesn't have to be open to everyone. No, so I don't know why you've done that. Though. It's not fair, but it doesn't matter. No. Okay. <laughs> Ṣé ẹ ti rí sà? Ṣé ẹ ti rí sà? Facebook kọ́ ni. Ọ̀túnba mo ní Auto Bola kan Facebook kan. Oh, kí jẹ́ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn my my dear sister my brother uh, my senator it's not like that you know i'm a christian as well and a christian i mean a, a christ preacher i hate injustice because i've been in in trouble before i came to canada I run for people that dealt with me as well. For that, and I'm ambassador, right. I speak for people. You understand? Because it's not good. When we are doing evil to ourselves in that country, the country cannot move forward. And a lot of things they want to ṣe láti fi Let, me explain something to you. Okay. Nígbà hmm. rise up to it tó ti press conference tó ti condemn ẹ̀ tó ti ṣe gbá tó irọ́ ni mo máa prove ẹ̀ fún yín ẹ máa rí pé wọn tó máa pe gbá àbí tó máa report àbí tó máa ṣe kiri kan irọ́ ló pa. ikọ̀ ẹ má jẹ́ ẹ má lísì sí ikọ̀ táwọn èèyàn ẹ jẹ́ rí táwọn èèyàn bá set it up. iná àbọ̀ sí nígbà yẹn gan-an èmi sì ti sọ pé ah, táwọn èèyàn bá set it up kó má ṣe kẹ̀ bẹ́ẹ̀ èmi tún sọ̀rọ̀ pé àbí bóyá àwọn APC wọn yá wọn pé wá wọ́n rí wọn bóyá wọ́n tó pé pdp ń lọ bẹ̀ wọ́n rí wọn dẹ̀ máa ń gbàdúrà fún wọn bóyá àwọn ló ṣe èmi yìí tiẹ̀ tún wọ́n encourage wọn but àwọn ọ̀rẹ́ ẹ̀ àti bó ṣe wá ṣe náà létà. ó ṣe yẹ ìgbà tí ò ṣe rí let me tell you one thing that man is not a criminal i'm a child of God if he's the one that pick that child i will not speak for him because i know that injustice people dead with him they just want to bring him down. bẹ́ẹ̀ bọ̀ bọ̀ bọ̀ bọ̀ àìní wà ní wà ní wà lára wọn. Hmm. Hmm. ẹ̀rù ẹ̀rù oh my god ẹ̀rù mo ní bà mí o mo ní ẹ̀rù ẹ̀ bà mí ó ní kankan tí mo something come into my heart now mo rí tó ń ṣe chat lórí facebook yẹn ẹ̀rù ẹ̀ bà mí some people that lady some people actually paying them kò sẹ́ni tó fẹ́ mi lówó tó bá fún mi lówó màá gbà bọ̀ màá sì sọ tòótọ́ má sọ nǹkan kan lénìí ó lè má jẹ lórí ṣáàtì ó ṣe ń yé mi. Okay sir ẹ dúró sir as a senator I'm not bínú sir as a senator sir ṣé ńgbà tẹ́ wà ní position yẹn tẹ́ bá rí ẹni tó jẹ́ pé ó tiẹ̀ pray common prayer To pray fún yín nígbà yẹn wọ́n ní murder case kì í ṣe murder case wọ́n ní wọ́n jí ọmọ gbé ní chọ́ọ̀chì ẹ̀ kò ó ṣòun kò ó ṣe mọ́dà wọn ti confam pọ́mọ yẹn ti kú wọ́n ti rí it's not a murder case ẹ dẹ̀ mọ́rí nìyẹn sà ẹ jọ̀ọ́ sà ẹ má bínú reason why tí mo fi gbé lẹ́nu ni pé I want to treat it and I want to analyse it I want to know why some people go to his church and they, they are big people and they are not doing anything to help the situation. I don't have, nobody pay me for this. Honestly speaking, I spend my data, I spend everything okay i listen to you okay wọn dìde sí ọ̀rẹ́ wọn ní kí wọn máa ta mọ́tò ẹ kí wọn máa ta properties ẹ lẹ́yìn tó ń jólẹ ẹtọ tó ṣe tó ń pa ọlọ́pàá tó ń ṣe many things ìṣe rẹ o. okay sir okay ma okay ma. bẹ́ẹ̀ni sir. yes iṣẹ́ Ooni of Ife got involved ẹjọ́ sir ẹjọ́ ma. ẹjọ́ ẹni tó bá ń wò mí ẹ jọ can somebody tell me kàn dá mi lóhùn pátì wo ni kábíyèsí wa ń ṣe ọní onírìṣà torí mo ti rí wọn ní ọ̀dọ̀ Ọbásanjọ́ ṣé èmi dẹ̀ mọ̀ wípé APC ló gbé wọn wọlé láti jẹ́ ló ẹ̀bùn wọn láti dọba ṣé kábíyèsí ń ṣe PDP ni because if kábíyèsí also is doing PDP apart from pé bóyá wọ́n jẹ́ ọba o tó bá jẹ́ APC PDP ni wọ́n tó máa ń ṣe fún PDP Is possible. Ah, I don't want to talk much. Mm. Because mo ṣe link wọn pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀ nsí kò yé mi pé kábíyèsí got involved but báwo ni kábíyèsí báwo ló ṣe mọ̀ torí this man is a PDP man this man is a PDP man ànígbà kan mo ti sọ̀rọ̀ yẹn rí ọ̀dọ̀ bàbá Ọbásanjọ́ báyìí bàbá wa kábíyèsí máa ń lọ bẹ̀ dáadáa tí wọ́n tẹ̀ sọ pé ibẹ̀ ni wọ́n ti jí kó fóònù wọn kó ń gbà yẹn and baba mi Bola Ahmed Tinubu is the one that help Kábíyèsí to be to help wọn àwọn kan mm, mm, ló sọ wọn dọba wọn gbé wọn lẹ bọbọ he help him to be also so he support of him to be a king because at that time tí wọ́n jọba gbogbo àwọn ọba Èkó gbogbo àwọn ti kábíyè gbogbo àwọn ti bàbá mi jagaba tẹ bá ti rí kéwà tẹ ti rí ẹ eh, kí lórúkọ ọba tó wà lẹ́kọ̀ọ́ yìí àwọn ọba Èkó àwọn ọba Èkó yẹn you see that these are for Jagaban. now èmi ò fẹ́ deep deep deep into it but I wanted to release the innocent man. ẹni yẹn kedere ó dẹ̀ lè má jẹ kábíyèsí ò lè jẹ́ PDP àbí wọn ò lè jẹ́ PDP àbí báwo tiẹ̀ ní bó tiẹ̀ PDP wọ́n máa ń wọn torí ìyàwó wọn pásítọ̀ ni torí kò tiẹ̀ yé mi tó pé kábíyèsí torí èmi kọ́ ni mo dárúkọ kábíyèsí o tá a bá dẹ̀ sọ sẹ́mo pé mo sọ pé mo ń sọ tòótọ́ tó bá dárúkọ kábíyèsí síbí tí mi ò bá tún sọ kò ní da á dàbí pé yàn ń ṣe ojú ayé I love kábíyèsí as a king of my Odùduwà as you understand but you know I don't want bad thing like you know pọ́ńdàgì wọn kò yé mi ibẹ̀ yẹn ò yé mi and uh, you see kò yé mi o àwọn bàbá ọlọ́mọ àtìyá ọlọ́mọ kẹ̀dẹ̀rẹ́ for real wọ́n lọ sí ààfin kábíyèsí èmi èmi wọ́n ṣò yẹn wọ́n dẹ̀ sọ i have the news also tó gbé tí wọ́n náà lọ sílé kábíyèsí èmi dẹ̀ pé ìyá ọlọ́mọ rìkọ́dì ẹ̀ sì wà lọ́wọ́ mi èmi ìyá ọlọ́mọ yẹn gangan mo pè é ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní attack mi attack mi nígbà tí nígbà yẹn ó máa ń dẹ́ ńgbà mí kéèyàn máa nice hmm. ṣùgbọ́n yàrá pé téèyàn bá ti ṣe burúkú á ti wò pé téèyàn bá lọ force attack fún wọn wọ́n máa dákẹ́ at the end of the oṣù máa padà wá náà ni tá ló bá lọ àbọ̀ máa bọ̀ èmi pé mo dẹ̀ play voice ẹ̀ táwọn èèyàn sọ fún mi pé ńgbà yẹn à ah, mo wicked báwo mo ṣe máa play voice ẹ̀ ń tọmọ ẹ sọnù ọmọ ẹ ò sọnù because mo ti rí lójú ẹ̀ pọ́mọ ẹ ò sọnù kò sunkún ó hàn àti kò ń ṣe actor actress tó nice kò ọmọ ẹ ò sọnù àwọn ọlọ́pàá ó dẹ̀ máa sọ pé the àwọn ọlọ́pàá ọjọ́ kan mo wò kan ọlọ́pàá sọ pé the woman or the the old the mother of the child said the the child my child is not lost ọlọ́pàá kan ló sọ pé so so mm-hmm. ọlọ́pàá yẹn kàn ṣe báyìí so so ìyẹn mi pé àbí ẹ ṣáà jẹ́ ká máa wòran àmọ́ kábíyèsí wa náà mo ì máa tún ṣe ṣáàtì fún yín ẹ bá wa sọ fún ní tó bá ń lọ lórí ẹ̀ torí pé olórí Naomi is a she is a pastor and I celebrate her very well and they make sure your name wọ́n dẹ̀ fẹ́ wá forúkọ yín já wọ́n fẹ́ fi wá step mi cool mi down ni no èmi ò ń ṣojú ayé because ẹni tó wà níbẹ̀ yẹn ọlọ́run lè tòdórí ẹnìkan kó kó kó pa ọ̀pọ̀lọpọ̀ tó bá jẹ́ aláìṣẹ̀ tó dẹ̀ jẹ́ pé ó tún ń ṣiṣẹ́ fún olúwa you don't touch that so bẹ́ẹ̀ jẹ́ jẹ́ kábíyèsí i respect you as kábíyèsí but wọ́n dárúkọ yín síbẹ̀ ẹ jọ sà ẹ bá wa pè wọ́n ẹ ti wọ́n lẹ́yìn lẹ́sẹ̀ pé kán má release ẹ̀ kémi sọ tòótọ́ fún yín kábíyèsí ọ̀nìrìṣà ẹ bá wa release ẹ̀ kí n má purọ́ fún yín people are telling me pé wọ́n lẹ́yìn lẹ́ni kó má release ẹ̀ bọ́ ṣe mọ̀ pé tèmi ò bá rí pọ̀ǹgbà tí ẹ̀ kúkú sọ fún mi pé bọ́lá o ọmọ mi o ẹ̀yin lẹ sọ pé kó má release ẹ o ẹ mọ̀ pé mi nílé ẹ̀ ẹ̀ bọ̀ wọ́n sọ wọ́n mú oríṣiríṣi àwọn nǹkan tí ẹ̀ka sí lọ́rùn yàtọ̀ sí táwọn eléyìí náà sọ oníkálukú wá ń ka ẹ̀sùn sí Babátúndé sọ tí tóbi rẹ̀ lọ́rùn ọdún wọn ṣe bẹ́ẹ̀ náà fún Jésù nígbà tí wọ́n dé wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ wọ́n ní kí ló ṣe wọ́n gbà ẹ̀ṣẹ̀ oníkálukú ló sọ nǹkan tí ó ti sọ létí ẹ̀ tí ò tẹ̀ ń ṣẹ̀ṣẹ̀ tí ò tẹ̀ káǹtì bí ẹ̀ṣẹ̀ wọ́n ló gbéraga ẹ̀ wọ́n pé kò wá ọ̀ní pé kò wá ìyá wọ́n dẹ̀ ti mọ èmi kò wọ́n ní kábíyèsí pé ẹ̀ pé ẹ̀yin fúnra ara yín kọ́ lẹ sọ fún mi o but àwọn sínétọ́ bóyá wọ́n purọ́ mọ́ yín bóyá ẹjọ́ sọ̀rọ̀ ẹ ṣáà rí èmi kọ́ mo sọ ó ní wọ́n sọ pé kábíyèsí ọ̀nìrìṣà sọ pé wọ́n pè é pé kò wá but kábíyèsí ọ̀nìrìṣà wọn ò pe sọtí tó bẹ̀rẹ̀ alfa babatunde o kábíyèsí kan ṣoṣo tó pè òun náà ni dèjì ọ̀fà kúrẹ́ wọ́n dẹ̀ lọ nígbà tó dẹ̀ yá tí dèjì ọ̀fà kúrẹ́ fẹ́ máa dá sí wọ́n ní kó lọ súnlé ẹ̀ táàgì ni ẹ o ìwọ tó fowó wẹ̀ tó fẹ́ jẹ̀wẹ̀ orúkọ tiẹ̀ ó tún ṣèjì sí tó orí pé tó fẹ́ jẹ̀wẹ̀ tó fẹ́ jẹ̀wẹ̀ tó fẹ́ jẹ̀wẹ̀ tó ń pèrè ẹ̀ ní tó fowó wẹ̀ sínétọ̀ tó fẹ́ jẹ̀wẹ̀ orúkọ orúkọ yín orúkọ nọ́mbà yẹn náà six six six ló jáde àmì àwọn aṣòdì sí Kristi kì í ṣe rá àmì aṣòdì sí Kristi ni pọ́ńbélé èṣù èṣù pọ́ńbélé àbúyín ẹ má bínú tó bá dẹ̀ bí yín nú ẹ̀yin nìyẹn ẹ lè lọ́ọ́ transformer torí ẹlẹ́ni sénétọ̀ lẹ́yìn ṣùgbọ́n bàbá mi tó dá ọlá ayé àti ọ̀run lẹ́ ń bá jà ó dẹ̀ ní kí n sọ fún yín pé òun máa bá yín jà tìletìle tẹ́ ẹ̀ bá tètè ṣe ó lóun ìran yín rẹ́ wọn ò ní gbórúkọ yín ẹ máa lálàá pé ẹ ti ṣe nǹkan kan rí ni àwọn tó bá mọ̀ yín wọ́n máa lálàá pé ah àwọn ìran kan wà wọ́n ṣe nǹkan kan rí torí pé nǹkan tẹ́ ẹ wíṣì yẹn gangan fún iṣẹ́ olúwa wọn lóun ló máa come after you òun ló máa kọ́ òun ló máa wá sórí yín. Hmm. sínétọ́ fẹ̀jẹ̀wẹ̀ ó yá máa sọ̀rọ̀ lọ. on your on for him and he refused to go. Yeah ṣe ní nọ́mbà kábíyèsí ọ̀ní ọ̀fífẹ́ kẹsàn-án dẹ̀ sí mi. Sir, excuse me, sir, with due respect, how do you know that to, I mean Kábíyèsí Ọ̀ni Ọ̀fẹ́ Ọ̀ni Ọ̀ni call for him and he refused to go? How do you know, sir? How do you know? Because because, because I got involved. I did I, I did not walk away. I did not. You got involved. How? You never called these people you never walk away you walk away you walk out gan ni. ẹ jọ̀ọ́ ẹni tó bá bá mi tún rí kábíyèsí wa mo mọ̀ pé wọ́n ti rí ẹ bá mi sọ fún wọn pé wọ́n purọ́ mọ́ wọn o kí wọ́n yọra wọn torí ibi tẹ́nu dsa ò débẹ̀ o kí wọ́n tètè release ẹni kó yẹ máa fi jìyà bí bọ́ọ̀bù bá ṣe ń pẹ́ nínú trouble ni ọlọ́run máa máa fi wọ́n àwọn èèyàn tó bá wà níbẹ̀ ṣe ẹ̀ sí kábíyèsí wa ẹ ò ní báwo onídọ̀tí rìn o kò yé mi o kò yé mi o hmm. téèyàn bá hmm, kò yé mi o òye ọlọ́run. Hmm. i i i, showed sympathy. okay i called friends i called people here and there People like if they help money this and that. mo sọ fún yín náà tó bọ́lá mo sọ fún yín pé. i call people i call people friends there and there irọ́ ni o the wife of the woman and the man called when they were everybody tí wọ́n ń lọ káàkiri láti rí fún assistant nobody they never give any assistant <laughs> kábíyèsí o. but but hold on èmi ò lọ bá bẹ́ẹ̀ yẹ but I called even the CJ. dídé ó ní òun ò lè lọ gba ẹ̀ ṣebí ẹni yẹn ní lọ́ọ̀yà tọ́mádẹ̀ sọ pé kán lọ mú ṣọtí wá á dẹ̀ mọ bó ṣe máa wá àyàn tó máa fi ṣe ṣọtì òbọ̀ tòun ò lè lọ gba because òun ló fi síbẹ̀. they didn't tell me they didn't say they need somebody to láti release a phone they say they are not granting bail and when you know people like you you know people a lot of many uh, commissioner a lot of uh, senator go to a church to even pray at all at all they should stand if agbonila mamore he also stand by you sir let me tell you the truth you are okay you are a senator uh and you are a, a, a, a, somebody of God, you love God, you go to church. Ọ̀pọ̀lọpọ̀ ló lọ babaláwo, I appreciate God for your life, but you go to God. Mm-hmm. Good for you, sir. I don't hear you o, mi ò gbọ́ yín mọ́ o, ó break you o, I can't hear you. Do you know on this Facebook how this party PDP dey sponsor people on this Facebook? at ten tí wọ́n bá ń pariwo tó ń bú bàbá Jagaba yẹn they pay them they pay them but do you know what I want to tell some people mi ò ní sọ̀kọ́ tí mo ṣe fún yín. àwọn churches mo ti lọ pray I identify them mo lọ church báyìí mo lọ gbàdúrà mo lọ church báyìí mo lọ gbàdúrà àdúrà lẹ́gbàá òun lọ ṣọ́ọ̀ṣì àdúrà lọ òun jẹ báyìí òun làdúrà gbà òun lọ ìwọ tó padà lọ wọn ò ṣe káwọn yòókù gbé fídíò clip ibi tí o ti lọ ṣe thanksgiving tó bá jẹ́ pé o lọ sáwọn churches ibi tó ibi wọ́n tó tún padà wá tó wá ṣe dúpẹ́ tó wá sọ fọ́lọ́run pé o ṣe o o wá débẹ̀ o wá bá another party tó fẹ́ lọ fún gọ́vnà that is jẹ́gẹ́dẹ́ jẹ́gẹ́dẹ́ náà nísìnyí kẹ̀dẹ̀dẹ́ wọn ò jẹ́ kó ṣe ìkọ̀kọ̀ wọn ò dìde sí ọ̀rẹ́ o bá níbẹ̀ nìyẹn o ẹ wá fìyà ìyà jẹ innocent man of God ẹ wá ní kó lọ gbọmọ ẹ sanwó fún ìyá ọlọ́mọ owó kí ló gbà tí mo rí ń tag account number ẹ̀ síbẹ̀ yẹn ọjọ́ tèmi ti ń tag account number mi bíbà ta ló kówó síbẹ̀ because ẹ lò mí fúnṣẹ́ burúkú because i'm saying the truth ìwọ ìwọ ló gbọ́mọ ìgbà tẹ́ máa parí ẹ̀ adájọ́ tẹ́ lọ gbé síbẹ̀ tó wà ní charge ẹ̀ ó jọ ọmọ ìlàjẹ ìwọ ọmọ ọmọ ẹsẹ̀ odò ẹni tó fẹ́ jà tó ń jà fún tó tó fẹ́ kú gọ́vnà tó fẹ́ gba Ondo state fún ẹ tó lòun okùn ọmọ ọmọ ìlàjẹ náà ni princess gbogbo àwọn ọmọlàjẹ tó wà nínú nínú ṣọ́ọ̀ṣì mbẹ yẹn ni wọ́n ń ṣe bí ọ̀rẹ́ síyàwó àmì sí ìsọsítòbí rẹ̀ ọ̀tá ni wọ́n lẹ fún gbogbo wọn lọ́wọ́ lẹ promise wọn pé kẹ́kọ̀ọ́ lè bring it down just imagine kẹ́ lè bring it down lẹ fún lọ́wọ́ pátápátá God Almighty God will punish all of them tó gba owó láti báyé má yẹn tó fẹ́ báyé má yẹn jẹ́ gbogbo yín tẹ́ gbowó láti báyé má jà tán promise post ẹ ò ní lò ó ẹ̀mí ní lò ó ẹ̀mí ní lò ó ní sọ fún yín. I went to seven churches to pray mo lọ sí church mo kì wọn ní ah, wọn làwọn church tẹ pé wọn làwọn church tẹ pé rúkúrúkú church. people are terrible o. this thing this eh, wèrè tí àwọn news Nigeria máa ń blog yẹn pé disregard eh, regard eh, whatever uh, Auto have said in Guinea kan that lady called Bola Folashade on Facebook is uh, the video is this and that is a is a is true I'm going to share it share it Go lọ káàkiri Only ní offense to go to a church why would you go before you go to that church nothing like that happen in that church the let us call it spade a spade okay let us call it spade a spade ọmọ yẹn náà ṣọ́ọ̀ṣì mi tó lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ló dé tó fi kúrò ń bẹ̀ ó kàn déédéé wá lọ́sàn-án kò orúkọ kò pé ó lọ́mọ òun yẹn ò rìn kò dẹ̀ tí lè sọ̀rọ̀ O lọ tá mọ́ ẹ ó wá fẹ́ mi o o o ó wá olórí burúkú ẹ̀dá ni gbogbo yín owó kini ni wọ́n fún ẹ owó kí ni wọ́n fún ẹ owó kí ni wọ́n dá sàkáǹtì ẹ tí wọ́n san fún owó kí ni tí tó bá fún mi ni pé tí tó bá fún mi ni pé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ sí kí fi ń dárúkọ kábíyèsí ọ̀nìrìṣà ẹ lọ ṣe báyìí ẹ given gifts to the lord to okay sir okay sir now ẹ má jẹ́ ká argue lórí ẹ̀ sir mi ò fẹ́ take time mi sir because um, kí lẹ máa ṣe láti fi ràn wá lọ́wọ́ lórí ẹ̀ ẹ jọ̀ọ́ kí lẹ fẹ́ ṣe we need lawyer to i need the sense only because wọ́n àti rí mo more, mo more. i will bring it down kì í dẹ̀ ṣe gbogbo àwọn tó bá ti gbé i will tell them to bring it down and gbígbé yẹn gan kọ́ ni issue yẹn because tèmi bá analyse ẹni people are going to. excuse me please dear brother sister those who have knowledge understanding about this thing we are talking about can somebody tó bá tiẹ̀ jẹ́ murderer torí pé màní sọ pé murderer case ni ṣé tí ó bá tiẹ̀ jẹ́ murderer ṣó yára tó torí pé wọn ò ló commit murderer o ṣé tó bá ti wá jẹ́ murder case tó ti lọ gbàdúrà ní ṣọ́ọ̀ṣì yẹn tó bá jẹ́ pé bóyá ohun tó ń sọ pé òun ló pa ẹni yẹn o tó jẹ́ pé òun ń jà ṣe ló pa jẹ́jà gíríjàngó àmà ni ó pààyàn mọ́dẹ́rà ó purọ́ ni o wọ́n lọ́mọ sọnù ní church wọn ò tí confam bóyá ọmọ sọnù but ẹ fẹ́ máa lo delay tactics àwọn dss wọn ò jẹ́ kán ṣiṣẹ́ ń bẹ̀ wọ́n ní kábíyèsí ọ̀nìrìṣà ni ò jẹ́ ni o kábíyèsí ẹjọ́ sà á fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ nípa ẹ táwọn ilé ìfi ń dárúkọ yín sẹ́nẹ́tọ̀ ṣàlélẹ́yìn sẹ́nẹ́tọ̀ tó fi dárúkọ yín ẹ fi tọ́sítọ́bìrì ẹ lẹ́ẹ̀ ẹ má kọ ọlọ́run lè máa bínú sí gbogbo mo ti sọ yẹn tẹ́lẹ̀ mi lè fẹ́ máa repeat a gbọ́dọ̀ máa ṣàtúwé asán kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí bàbá wa lẹ jẹ́ o kẹ̀rẹ̀ túlù ṣe ni ọba wà fún kábíyèsí o kábíyèsí o àwọn tó ṣe eléyìí pé wọ́n tiẹ̀ dárúkọ yín sáwọn nǹkan tí ò da ẹ jọ kó má pẹ́ kó má jìnà ẹ bá wa dá sí wọ́n dẹ̀ ti ń dárúkọ yín hm, kábíyèsí o kábíyèsí dádì wa hmm. ẹ jọ̀ọ́ o sínétọ̀ ló dárúkọ yín báyìí o sínétọ̀ sínétọ̀. all over the world they are going to share it because when i analyse it now because of me màá máa analyse màá dẹ̀ máa bèrè question màá dẹ̀ sọ pé kí àwọn àgbáyé kó máa bèrè lọ́wọ́ wọn kí n tó ṣẹlẹ̀ so ti yẹ yín because I know that they set him up and they want to bring him down and they brought him down already but the man had to rise again he had to get out of the prison because we don't even know why God is angry about this war tó ṣe ń bínú lọ́wọ́lọ́wọ́ bí gbogbo àgbáyé ṣe kan báyìí so ẹ sọ̀rọ̀. let me let me tell you something. Mm. If they, if he gets out of the church, mm. someone like me, I will, I, I will assist him now. Why would I assist him? I will. Definitely. I, Definitely. I, I've never denied church master drug. You can deny them. But didn't see one in prison. We need another lawyer. Another lawyer. Mm wọ́n ní wọ́n fẹ́ ta mọ́tò ẹ̀ lẹ́yìn tó mọ ẹ̀yìn báyìí. ẹ máa gbọ́ ẹ máa gbọ́. Auto Bola ẹ ní sùúrù. ok ma ok sa. ẹ jọ ẹ ní sùúrù. ó ṣe sọ ṣe thanksgiving níjọ ó ṣe ìkórè níjọ tí mo lọ that visit alone cost me five hundred thousand naira. Oh, that ó ní visit alone yẹn ó cost only five hundred thousand ṣó kò fún yàn ní church ni kò kò fún yàn bóyá mo ti sọ tẹ́lẹ̀ bóyá wọ́n ra súùtù àmì wọ́n ra aṣọ damax wọ́n ra wọ́n ra ìlẹ̀kẹ̀ wọ́n ra àwọn ọkọ̀ tó ń máa kó lọ bóyá wọ́n dẹ̀ tán fún àwọn boys wọn ní owó mẹ́rin wọn kówó sílẹ̀ ní church pé wọ́n fún ẹ nìyẹn and how much is five hundred thousand ní ọ̀dọ̀ senator senator senator hmm. if the people do evil to you they will not give you money because they àwọn ló ṣe they want you to remain there nínú ọ̀ṣẹ̀ṣẹ̀ ọjọ́ tí wọ́n ní ká táàgì àkáǹtì gan pé wọ́n ní wọ́n máa wọ́n ní kán wọn ò fún lówó kọ̀ọ̀kan ẹnìkan ṣoṣo ló fún twenty thousand ló mú jáde and ara wọn náà ni wọn ò ní jẹ́ kàn fún because wọ́n ní wọ́n fẹ́ bring it down for what why do you do that ọlọ́run ń bínú if you bring anybody down God say I want to bring you down to sàré also kó máa bring you lọ sí sàré. ó ní half of a million ló ń fi sí irọ́ ló pa o this man can lie and ó lè lie ẹni tó bá ti lè sọ pé kí wọ́n jọ ọmọ gbé náà kó lè prank wọn odidi ọmọ ẹni ó lie kí ni lie fẹ́ ṣe pẹ̀lú he he commit offence more than he náà ẹ jọ ẹ pè wọ́n kábíyèsí kábíyèsí ẹ bá wa oni. kábíyèsí wa ẹ jọ sà onírìṣà ẹ jọ ẹ bá wa pé mi ò forúkọ yín sílẹ̀ ẹ bá wa pé àwọn DSS àmì àwọn ẹ̀ẹ́dẹ́gbẹ̀ntì eh, adájọ́ yẹn ẹnì kan àti Anthony General ẹ gbogbo wọn ẹni kan release ẹni ẹlẹ́ni o ẹnìkan dẹ̀ pè mí lẹ́ẹ̀kan kẹ́ kan sọ pé wọ́n yáwó síìkì kan bá lè replace èmi ò ń purọ́ I cannot lie I cannot lie pé kan sọ pé kò ní síìkì torí tèmi bá sọ̀rọ̀ ó máa wá sí ìmọ̀ṣẹ́ the man will not sick so. was at that gathering everybody ló sọ̀rọ̀ a jẹ sọ̀rọ̀ dáadáa nípa tí ọ̀kẹ́ ìgbà ìyẹ́gbà wá ṣe pé ẹgbẹ́ ṣáà tó ṣáà ń pariwo jẹ́gẹ́dẹ́ jẹ́gẹ́dẹ́ jẹ́gẹ́dẹ́ kò pariwo okùn ọmọ o kò pariwo okùn ọmọ o pọn jẹ́gẹ́dẹ́ ò dẹ̀ ń ṣe ọ̀rẹ́ ọ̀rẹ́ torí ẹ̀ mo ṣe post picture yẹn ẹni tó sọ pé òun àti jẹ́gẹ́dẹ́ ọ̀rẹ́ òun àtọkùn ọmọ nìyẹn just to destroy just to destroy the eh, jẹ́gẹ́dẹ́ wọ́n fẹ́ jẹ́gẹ́dẹ́ ni wọ́n fẹ́ kọ́ máa sọ. let me tell you i'm not going to talk about jẹ́gẹ́dẹ́ because i see that He's planning to bring Jegede down. He doesn't mention his friend's name. But he thought I'm not going to get it. He thought that not, the story is not going to continue. He believe I just put the video. He doesn't know it's going to be long. Sin tó máa gùn ni. Ẹ tètè filẹ̀ kẹbalẹ̀ ẹ filẹ̀ ẹ filẹ̀ ẹ filẹ̀ kẹjẹ ìyẹn ló lè kẹjẹ church Ọlọ́run continue. Ìyẹn ló lè settle o if not Ọlọ́run máa bínú sí yín ẹ long ẹ máa long calamity. Hello? Yeah. Hello? Yeah. You know, sir. How do you know? Because, because, because I got involved. I did that. Hello, Shibai. Hello, Shibai. Hello, Shibai tó ń ṣe ìkórè ní kẹ̀kẹ́ mo lọ that visit alone cost me five hundred thousand naira go and find out for me. ẹ jẹ́ àpilẹ̀ another one ká má kọ́ máa pilẹ̀ ẹ̀kọ́ yẹn another one. Okay, uh, Senator, ẹ pẹ̀lẹ́ sà. ẹ ẹ ẹ ṣe o, thanks for for dropping. Kìnìún pé èèyàn èèyàn ní ìdẹ tí ẹ bá tí ẹ bá ti lọ bẹ́yàn kan lẹ́ẹ̀kan pé ìjọ wa gbàdúrà lọ́dọ̀ ẹ̀ èèyàn ti mọ̀ èèyàn ti mọ̀ nìyẹn ìgbà tí ìgbà tó ṣe táwọn kiri wọ́n invite mi I expect over five hundred thousand there níjọ yẹn keynote speech ẹ̀ ni mo kí bẹ̀ tí mo yà advice àwọn èèyàn mo ṣe gbá tí mo ṣe àtúnṣe oríṣiríṣi ìgbà tí ọ̀rọ̀ ọmọ yẹn tó hápò mo pé ok ẹ ti pe sọtí tóbi rẹ̀ ẹ pè é nígbà tí ó ṣẹlẹ̀. nígbà tí mo ṣe ní ṣe títí sunday títẹ́ tàbí pé kó má jẹ́ kó má sọ níjà gbé pé kó kó rí àsọ̀rọ̀ tó wà brothers kan nípa ẹ̀ kó àwọn churches. Ah, but uh, it's not a murder case because they are not yet confirmed that the boy the boy they are looking for is dead wọ́n ti rí ọmọ yẹn ẹni wọ́n ti rí ọmọ yẹn àbí tẹ́ sọ. ẹ bá wa béèrè lọ́wọ́ senator how did the senator know that pé ọmọ ti kò sọmọ mọ́. some people said eh, bí mo ṣe béèrè wọ́n dárúkọ okay nísìnyí èèyàn yẹn ló pè mí mi ò pè anybody i didn't call anybody he called me and he mentioned uh, kábíyèsí's name and this thing is you know, mi ò pè wọ́n a kò you know because some people ti ń sọ̀rọ̀ are we the only one on the facebook this is a disgrace to Yoruba land nǹkan tó ń sọ nìyẹn báwo ló ṣe mọ̀ pé kábíyèsí pé mo bèrè ẹ ṣáà rí pé mo bèrè báwo ló tún ṣe mọ̀ pé ọmọ ò sí mọ́ man mánì dẹ̀ ti wà more than five years kò dẹ̀ sí nǹkan báyìí tó ṣẹlẹ̀ ń bẹ̀ rí òbúkọ dé òórùn dé. kò sí ọmọ yẹn ṣe wọ́n sọ pé wọ́n sì ń ṣiṣẹ́ lé lórí they say they kidnap this boy. ẹ gbọ́ ó tún sọ pé irọ́ pátápátá irọ́ pátápátá kì í tún ṣe pé irọ́ díẹ̀ irọ́ pátápátá mọ̀rí dẹ̀ ti gbowó ẹ̀ rí pójú mọ̀rí ti ń dán mọ̀rí tó wà lórí Facebook ó ga ó ga mọ̀rí ti gbowó àwọn bíjẹ òṣì ẹ ó tún kú ẹnìkan náà ẹ ò ẹ ò. Okay. ẹni tó ń pariwo èfèyí tayọ jẹ́gẹ́dẹ́ fèyí tayọ̀ àbí kí ló pé èyí tayọ̀ jẹ́gẹ́dẹ́ èyí tayọ̀ jẹ́gẹ́dẹ́ kò dárúkọ okùn ọmọ tó ń gbé wá tó ń lọ bẹ̀ èyí táyọ̀ tẹ́gẹ́dẹ́gò ò tiẹ̀ dìde ṣe testimony àwọn yìí ni ni wọ́n ń jó àwọn yìí ni wọ́n dẹ̀ ti bọ̀kà tó fẹ́ ṣe àfọ̀yàyà báyé ẹni jẹ́ bàbá wa onírìṣà ọ̀jájá ẹjọ́ kí ló ṣẹlẹ̀ wọ́n dárúkọ yín sẹ́nẹ́tọ̀ dárúkọ yín ẹ fi sọ́sítọ́bìrì ẹ̀ lẹ́ o sẹ́nẹ́tọ̀ dárúkọ yín pé ẹ mọ̀ nípa

ẹ̀sùn wa wá ilé ẹ̀sùn wa wá ilé tọrọ tọrọ ìbàdàn lórúkọ jẹ́ ẹ̀sùn àti yín lórúkọ jẹ́ ni ẹ lọ ṣọ́ọ̀ṣì wà á dẹ̀ rí kiri yẹn báwọn sínétọ̀ ló ń jó yìí o wọ́n give testimony I had to play ẹ̀ náà sìn nǹkan tẹ́ ẹ ṣe nínú testimony ṣé pé ẹ ti ẹ̀tún ẹ̀jẹ̀ màá tún play ẹ̀ ń bí kí dáàdì mi ó tiẹ̀ ti gbàgbé bí dáàdì mi mo kọ lẹ́tà sí àtòdó state government. mi ò lè mi ò. mo fẹ́ béèrè nǹkan kan kábíyèsí o bàbá mi ò ní ìrìṣà ẹ jọ̀ọ́ sá ṣé kìí ṣe pé ẹ ń ṣiṣẹ́ fún àwọn PDP ẹ rántí pé mi ò sọ mi ò ń ṣe politician o. dádì wa ṣé kìí ṣe pé ń ṣe fáwọn tí ó dà sí ọba tó bá jẹ́ pé wọ́n ti wà lórí òjò ti pẹ́ tán bá ṣiṣẹ́ fún wọn mi níwà surprise o bọ́tẹ́ bá wà sà dádì with due respect torí ẹ ti jọba dádì ni bàbá òdùà ẹ a ẹ fẹ́ lọ tà wá fún àwọn kìnìún yẹn a Yorùbá ló ní APC Haúsá ló ní PDP. ẹ jẹ́ àsọ policies báyìí and again ẹ rántí pé ẹ̀yin àti bàbá mi Bọ́lá Ahmed Tinubu bẹ́ẹ̀ ṣe wà tẹ́lẹ̀ rèé o ẹ ti ṣiṣẹ́ pẹ̀lú wọn rí o with the support of wọn because àwọn ilé ìṣe sọ̀rọ̀ authoritatively tí mo dẹ̀ mo celebrate ìyàwó yín mo tún celebrate ìyàwó yín torí pé wọ́n sọ fún mi pé ẹ wà ń bẹ̀ tẹ́ bá dẹ̀ wo message tí mo fi celebrate ìyàwó yín pé torí ẹ̀ ni Ọlọ́run ṣe rán wọn lọ sí palace ẹ jọ kábíyèsí ẹ má jẹ́ kíyà yìí ọlọ́run ń bínú o sir ẹni tí bá ti love i love you sir pẹ̀lú pé ẹ gba ẹ lọ fẹ́ ẹ lọ fẹ́ olórí tó jẹ́ christian bó ti kristẹni náà ní iṣẹ́ olúwa lẹ́ni yẹn ṣe tó bá dẹ̀ jẹ́ pé ó ṣe nǹkan míì tí ò bá da yàtọ̀ sí pé bóyá wọ́n ní kò ń tẹ̀mí ọlọ́run bá wà nínú ìyànjú nígbà tí èmi bá rẹ́rìn yẹn when I want to do the work of God, you know, I talk to people. It the the spirit of God is it give you one thing to help when people are not filled, they will think you are pride. I mean, you are proud. The spirit of God because ẹ̀yin mọ ọ̀rọ̀ Ọlọ́run náà kábíyèsí ẹjọ́ sà ẹ ti bá wa wá nǹkan ṣe sí i lórí ọ̀rọ̀ ti yín bí ó yẹ kí n máa pariwo pariwo pariwo kí n máa ṣe ní ẹ̀mẹ́ta lójúmọ́ mi ò ṣe bẹ́ẹ̀ àti ti kàsálì yẹn náà kàsálì ṣe bíi pé òun ò gbọ́n kankan ẹ ti lọ sí ṣọ́ọ̀ṣì ẹ̀ wọ́n dẹ̀ ti wọ́n ṣe ẹ fi má yẹn sílẹ̀ o kó má bàa cause problem a lot of problem fún ilẹ̀ kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan God is angry ẹ wá wo kábíyèsí ẹ wo violence wọ́n put in place ní ọjọ́ yẹn tí wọ́n pa èèyàn yàtọ̀ sọ́pọ̀ mọ́ sọnù míwàá ọmọ yẹn ò sọnù gangan ṣé wọ́n fi system throw violence sí Ondo state ni láti lè pa àwọn èèyàn yẹn àbí kí ni nǹkan tó ń try láti kọ́ wa pé kí àwọn èèyàn lè máa parun kọ́ máa riot ṣé àwọn èèyàn tó lagi mọ́yàn lórí ilé face to face tó ń la irin àti òkúta mọ́ èèyàn lórí láti pa ọlọ́pàá yẹn ṣé wọ́n ń ṣe terrorist ṣé wọ́n ń ṣe x-men bọ̀ tó sì ṣe mí bíi pé wọ́n purọ́ ọmọ yín torí pé àwọn eléyìí sọ pé kábíyèsí ọmọ yín ni mo jẹ́ ẹ lè pè mí in tí ò yẹ torí mi ò fẹ́ máa dárúkọ yín lẹ́nu mi fún ọ̀rọ̀ tó dọ̀tí ju pé kí n kì yín kí n kí yín kí n tẹríba fún yín torí pé orí adé ni yín ọba Odùduwà ẹ pè mí dáàdi mi o because they tell me a lot of things and I don't want to play those things and I don't want to do many things but at the same time this man is there ẹ tàn mọ́lẹ̀ sí i bẹ́ẹ̀ sì tàn mọ́lẹ̀ sí i ọmọ yín náà ni Máyégún ẹ mọ bẹ́ẹ̀ ṣe lè tàn mọ́lẹ̀ sí i ẹ kàn ṣe ẹ ti understand because kábíyèsí nígbà tó máa sọ̀rọ̀ Ṣòwòrẹ́ wọ́n ní DSS tó dì pẹ̀lú Ṣòwòrẹ́ wọ́n ṣe ni wọ́n fẹ́ kidnap ṣé àwọn DSS ṣé kidnapper ni wọ́n ni. She, DSS á jẹ́ pé DSS ò kì í ṣiṣẹ́ o àbí àwọn s I don't want to talk. It is well. Ó yá, Mr. Gbọ́mọgbọ́mọ, ó yá sọ̀rọ̀ tán. Jìnnà tó gbọ́mọgbọ́mọ kò lè bà yín lórúkọ jẹ́ èmi ò ń bàyàn lórúkọ jẹ́ sà God forbid hmm. ẹ máa sọ̀rọ̀ yín lọ. okay but um, nígbà tí wọ́n mọ mo fẹ́ bèrè question kan lọ́wọ́ yín sà ṣé téèyàn bá wà tó bá ti wà established bẹ́yẹn tó ní church bẹ́yẹn táwọn politicians àwọn ọmọ tó dẹ̀ lọ sí church yẹn yìí náà they are all PDP ẹ ṣó lè wá sọ pé ọmọ òde sọnù ní chọ́ọ̀chì ẹ̀ rí ṣó lè wá ṣe tán kó wá sọ pé nísìnyí òun ti wà establish kó wá ní pé ó fẹ́ jí ọmọ gbé wọ́n ní ó ń jí ọmọ gbé fáwọn kan irọ́ ni ṣé ó máa wá jí ọmọ gbé tó bá jí ọmọ gbé máa jí ní chọ́ọ̀chì àgbẹ̀ fún yàn. mo. Mm. Somebody say I'm pay for this. I'm not paid. How can I be? How can I be paid? Okay, this is senator that is chopping money now. Chopping money, chopping Nigeria money, they no care, they no care. Oni mo play voice ẹ̀ tó pè mi ni kó mówó wà náà. Bóyá wọ́n dẹ̀ pè mí pé màá sọ pé kán mówó wà, wọ́n lè wà máa sọ ah torí pé ó sọ pé kán mówó wà náà ṣe é I'm very transparent. See, if anybody pay me, àti torí tóbi at anybody if they pay me to do this chat, ọlọ́run jọ má dá mi láre ṣùgbọ́n tí wọ́n bá sanwó fún mi tó jẹ́ pé ṣé olúwa ni mò ń wò pé injustice kankan máa bá yéèyàn jẹ́ ni mo wò àti pé wọ́n ti ṣèkà fún mi ọlọ́run jọ dá mi láre múnú mi dùn kó fún mi lọ́kàn balẹ̀ don't come here to say ìsọkúsọ or to say rubbish if you come here to say rubbish i'm doing this for my daddy to have of Bola Tinubu if you come here to say yati yati when i drop when i finish i will kneel down i will pray for you cause ló ń jẹ́ bẹ́ẹ̀ don't i don't take money If they give me money, I'll take it. But I'll still take, say the truth. So uh, somebody will give me money. All right. They give me money, I'll take. But they nobody give me money. Okay, maybe Sotto bread. Sotto bread that we. Tó bá ìta tó bá ìta bí ìtúwé tí ọmọ yẹn sọnù they hook they hook his account they block his account ló they hold it they put hold and even the car they say they should come and sell the car so that tó bá jáde kó máa fẹsẹ̀ rìn I hate that I hate that I hate it want to bring him down release him anybody tó bá wà release him before God finish you down. dànù. ó dẹ̀ wà lórí pulpit you say? ṣe sọ̀rọ̀ lórí ibẹ̀ yín nínú ṣọ́ọ̀tì yẹn ok fine wọ́n ló kọ́ sọnù nínú church yẹn òun sóun ṣiṣẹ́ ní judicial department kí ló dé wọ́n ní kò gbé ìgbésẹ̀ a rí i pé ó pe ìjà àwọn journalist nígbà kan mo máa analyze it. lè máa tún analyse ibẹ̀ yẹn lénìí ọjọ́ tí ó pè bẹ́ẹ̀ ni àwọn ọmọ yẹn náà kẹ̀dẹ̀ mo ti rí èmi ti rí àwọn èlò tó fi rọ́ nínú ọ̀rọ̀ táwọn ọmọ yẹn sọ ṣó ti yé mo ti rí ẹ̀hẹ́ nísìnyí báyìí bá ẹ mọ̀ sà ẹ ti sọ pé ẹ má bínú sà pé oh I'm from Ondo State ohun mi le o ẹ má bínú kò ṣe pé mo bínú o i'm always like this i'm from Akoko as you understand my voice is very high mi ò bínú sí tẹ́mi àmì mi ò bínú torí àwọn èèyàn máa ń rò bóyá mo aggressive no this is where i used to express myself mm. so àwọn nǹkan tẹ́mi rí nínú ọ̀rọ̀ yẹn mo rí a lot of a lot of a lot of things tí mo fi mọ̀ pé wọ́n kàn fẹ́ bring it down please ẹ sọ̀rọ̀ sókè torí mo gbé sí. So, Let, let us play with caution. Very soon, very soon, you'll be granted bail. I want to, because I want to, I need to do it in a sorrow. Because now I'm already to defend now. I have, I have three churches that are my friends. They did not make it on Sunday. They now apply to bail. We all, we all in this now. Focus on this. Only they are studying create um, property instruction and lots of things wọ́n máa fi lẹ̀ this is just a matter of time so later we calm and collected then very soon he be he will be he be a free man and lots of people will rally around and support him it just a matter of time. ẹ túbọ̀ mo ti ọ̀rọ̀ yín ti yé mi bẹ́ẹ̀ yẹn tó bá ti máa ṣe bẹ́ẹ̀ torí lẹ́ẹ̀kan náà tí mo sọ pé wọ́n nídìí torí wọ́n sọ pé wọ́n níwọ̀n grant wọn ń bẹ́ẹ̀ wọn ò ṣe so nígbà tẹ́yìn yẹn sọ lẹ́ẹ̀kan pé eh, what is going to do eh, kíríkan kíríkan kó wọ́n bọ̀ ta ni àwa wà fún because ntí ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ kí n ṣe kó bí àmì. mi ò mm, ó ìgùn lọ. it's long. dádì mi. ẹjọ́ Is the man is not going to tó bá tètè release ẹ̀ báyìí hmm, ó máa Hmm. hmm, hmm. We'll go alright mi ò fẹ́ pẹ́ púpọ̀ ní orí ṣáàtìtì eléyìí so mo tún fẹ́ fi another kinní yẹn mo fẹ́ fi wọ̀nyí that's eh, kinní yẹn ibi tí mo ti ṣẹ̀ sórí ìwọ́ mi. see Star News Naija kan tó ń kọ nípa nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn so it's really touching me and this one cannot help them the one can help them now is just to release the man okay eh, kò ní síkì kọ́ńkàn release ẹ̀ ni so kọ́ńdẹ̀ bèrè kọ́ńdẹ̀ ló máa bèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀ that's it hmm. Hmm. because somebody bóyá bẹ́ẹ̀ nìkan ṣe wù ẹ́ some people look wọ́n jà dàbí arrogant some people look look arrogant some people look ìṣesí ẹlòmíì sọ̀rọ̀ tí ẹ̀ look arrogant but kò dẹ̀ ní kò dẹ̀ proud the best thing is just for them to release the man as early as possible and do what and let the kan bẹ̀rẹ̀ sí ń forgiveness they should just release the man and start and ìyá ọlọ́mọ bàbá ọlọ́mọ ó mọ̀ ń pa ẹ̀ mọ́rin. ó gbowó maureen tó wà lórí facebook ó gba owó maureen mo tún sọ pẹ̀lẹ́nu mi ọmọ ọ̀làjẹ́ ẹ má ṣẹnu yàmàyàmá ń bí o ẹ. Hey, oh. Hey, oh. nígbà yẹn náà mo wò pé ọmọ èèyàn sọnù mọ́rí ti ń sọ fún pé kó tàgà kántínọ́bà rèé o kó mọ́ kántínọ́bà wá kó dáwọ́ fún pé owó ni ọjọ́ kẹta tọ́mọ sọnù owó wà àkáǹtì ẹ̀ gbọ́là kì í ṣe owó tó ń dá fún yẹn o ten hundred owó kan wà àkáǹtì ìyá ọlọ́mọ ta ló sanwó ẹ líǹkẹ̀ mọ́ ẹ má kọ́ba ẹ̀ ẹ jẹ́ kí gbogbo àgbáyé rí ta ló sanwó sàkáǹtì yẹn owó tó wọlé sàkáǹtì bàbá ọlọ́mọ ta ló san ṣẹ́ni ìjọ̀dọ̀ sínétọ̀ tó ráwọn sínétọ̀ tó ń gbé owó gbìngbìngbìn bẹ́ẹ̀ bíi millions millions ẹ hmm. wọ́n máa ní kó mèrè owó tẹ bá mèrè owó lè lọ́kàǹtì yóò máa ṣe kíríkan mèrè owó nǹkan tí mo bèrè ń sìn náà ni ṣé ẹ mọ̀ pé mi ìbèrè owó lọ́wọ́ anybody kò dé sẹ́ni tó sanwó fún mi bó sọ tí òbèrè àti anybody nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé ẹ release ẹ̀ fúnṣẹ́ bàbá mi that's for God kó má bínú mọ́ kọ́lọ́ má bínú kẹ́dẹ̀ má lọ bèrè fún ìdájí ẹ̀ṣẹ̀ ẹ kàn release ẹ̀ nobody will ask you again torí pé ẹ̀yin lẹ́ni Nàìjíríà but ẹ mọ̀ pọ́lọ̀ ló láyé àtọ̀run ẹ kàn release ẹ̀ ṣó ti yé yín kẹ́ wá lọ máa bèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ló bá tán ẹ ṣé o dádì mi ah mo ti gbàgbé pé dádì mi ni mo fi ṣe tẹ́tù yẹn àti Ogun no state governor mi ì dẹ̀ fẹ́ẹ́ mi ò kì í fẹ́ réèkì tí n bá ti ń bá dáàdì mi sọ̀rọ̀ dáàdì mi bọ́lá bàbá mi bọ́lá mi Tinubu ọmọ olódùdẹ fúnra rẹ̀ hmm. Hmm. it is well Ondo State Governor ẹ ṣe o ẹ bá wa ẹ bá wa tètè ṣe kánkán release ẹ àá hmm. gbójú tá a bá ti release ẹ báyìí àní fèpè sí àwọn èèyàn tó wà ń bẹ̀ mọ́ àdẹ̀ ní sọ pé kọ́lọ́n fàjọba wọn yá wọn àá sì sọ pé kọ́lọ́n tètè ṣó ti yé ẹyin mẹ́rin nítorí tó state governor bá ti release tí bàbá Bọ́lá Ahmed Tinubu bá ti release ẹ̀ a máa ma gbàdúrà fún. ọmọlódé òde ti sọ̀rọ̀ àti gbọ́ ẹ́ Bọ́lá Tinubu ti sọ̀rọ̀ àti gbọ́ bẹ́ẹ̀ ni ẹ gbàgbé dádì mi Bọ́lá is a Bọ́lá Bọ́lá is talking to dádì ẹ̀ Bọ́lá bẹ́ẹ̀ ni bàbá Ṣadé èmi náà ni Ṣadé èmi nìkan iná ni Bọ́lá èmi nìkan náà ni Ṣadé ẹ ọmọlódé òde ti sọ̀rọ̀ àti gbọ́ bẹ́ẹ̀ ni ẹ wo tó bá yára yẹ má máa fi ọmọ <laughs> kábí èmi ọmọ olódodo <laughs> ẹ má máa fi ẹ má máa fi yẹ ẹ mọ wọn ti sọ̀rọ̀ wọn ti gbọ́ ẹ ṣe a máa fi ṣe lọ mo ń lọ báyìí o màá tún padà wá láṣẹ Èdùmàrè Ọlọ́run ni tó dá ayé àti ọ̀run ẹni tó bá ní kí n má padà wá tó bá lóun fẹ́ rí mi wọn àbí tó ní ìṣesí mi àti ìwà mi ó ń bí òun nínú àbí tó ń robi àbí tó ń pinnu ibi fún mi Ọlọ́run jọ bá mi pa bá mi gbá wọlẹ̀ Ọlọ́run jọ jẹ́ kí mi máa wá kí n sì máa bá wọn olólùfẹ́ tèmi ẹ fi lọ́ọ̀fù sí fún mi love you guys àáfẹ́ ìṣẹ̀lẹ̀ bye bye ẹ ṣe jẹ́jẹ́ o coronavirus is real àwọn ìlú tó dẹ̀ kàn hmm, kọ́lọ́run kó dárí ẹ̀ṣẹ̀ jì gbogbo àgbáyé ẹ̀ṣẹ̀ ni ẹ jáwọ́ ẹ fọwọ́ yín kò nínú ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni àkókò yìí ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ repent from your sin bẹ́ẹ̀ ni Jesus is coming back again he's coming back again my Lord is coming back again. He went away and promised that he's coming back again. He's coming back again. My Lord is coming back again. Hallelujah. Sing glory. Hallelujah. He's coming back again. Hallelujah. Coming back again. Hallelujah. Coming back again. Bye bye. Love you guys.